الحمد لله من فضله على المؤمنين أن رتب على أقوال وأفعال أجورا عظيمة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه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 tó ṣe fún àwọn onígbàgbọ́ òdodo òun ni wípé ó gbé ẹ̀san tó tóbi lórí àwọn ọ̀rọ̀ kan àti ìṣe kan ló ń jẹ́rìí pé kò sẹ́ńtọ́ lẹ́tọ̀ọ́ síjọ́ tó ń da àyàfi ọlọ́run ọ̀kẹ́ fún mi ọlọ́run ọba yìí kò sí orogún fún un mo sì jẹ́rìí pé alimọ̀ Muhammad ẹrú sí ọlọ́run ọba lè ṣe òjíṣẹ́ rẹ ní òun sì ní ẹni ẹ̀sà nínú gbogbo ẹ̀dá ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́wọ́ ọba amáǹdẹ́bí ọlọ́wọ́ ọba abáwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbàgbé tó wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ àtàwọn tó ti kúmọ̀ wà lórí ìlànà yìí ti di ọjọ́ ìgbésẹ̀ àlùkìyàmù lẹ́yìn ìgbà yẹn yóò ti ọlọ́ọ̀ba ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala ní kọ́rọ̀ yẹn àti ní gbangba yẹn nínú àwọn ọ̀rọ̀ àti ìṣe èyí tó fi kí ẹ̀ka tó tó di ọwọ́ lórí ẹ̀ òun náà ní kéèyàn máa gbà wẹ̀ mẹ́ta. nínú gbogbo oṣù anabi sallallahu alaihi wa sallam kò jẹ ayọkẹ tó bá ń ṣe báyìí ọdà bíi kí gbogbo ọjọ́ ayé ló ń dá rẹ bákan náà nínú ẹ náà ní ma gbà wọn tẹ bí anabi léèrè sallallahu alaihi wa nípa àwẹ̀ Àrafà yìí ìjọ Ọlọ́run níbẹ̀ àwẹ̀ tí yẹn bá gbà níjọ́ Àrafà Ọlọ́run bá fi pa ẹsẹ tí tẹsẹlẹ fi nìyẹn. bákan náà wọ́n tún bí léèrè nípa ìmọ̀ agbára níjọ́ àjòrò oníyẹlẹ ẹsẹ̀ tí ẹsẹ̀ ṣáájú ọlọ́run àti parẹ́ ni ti àrọ́bà ẹsẹ̀ tí ẹsẹ̀ ṣáájú lọ́dún tó ti lọ àtọ́dún mi ìfẹ́ yẹn wà. nínú àwọn ọ̀rọ̀ àti ìṣe èyí tí ládàgbọ́ tóbi tó wà lórí ẹ̀ òun náà ní ìgbà mẹ́fà lẹ́yìn Ramadan nínú oṣù Ṣawwal dáwà yìí. Ànábì sallallahu alaihi ó ní ẹni yóò sọ lọ́gbà rọmọdán ọwọ́ afẹ́fẹ́ fàtẹ̀lé nínú oṣù sàwálì yìí ọ̀dàdì ni tí gbogbo ọjọ́ ayé ló fi gbà wẹ̀. bákan náà nínú rẹ̀ àwọn èyí tá a ti fi kọjá òun náà ní tàràwí nínú rẹ̀ àwọn èyí tó ti kọjá òun náà ní ọmọrọ nínú rọmọdán àti ọlọ́wọ́ bá sùpánù ọ̀tá láwọn tó ti tẹ ọlọ́wọ́ fún balẹ̀ fún ọ àwọn àti tó wù ọlọ́dà kò pèsè fún wa àti àlàáfíà dáàbì nínú rẹ̀ náà ní ọlọ́wọ́ ọba lẹ́ẹ̀mejì ìyẹ̀tọ̀ wà lóbi jáde kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n sábà máa ń sọ àkọọ́lẹ̀ fún àwọn ẹni tí wọ́n bá wá sí mọ́kíà pípé ìjọsìn èyí tó lọ́lá jùlọ nígbà tó wà ní mọ́kíà àwọn ẹni tó wà torí pé wẹ́rẹ́ fún ọ̀gá lẹ́ẹ̀mejì lè ṣàròkì mẹ́kíà torí wọ́n bá ti kó láàyè yẹn èèyàn lè sọ fún owó yìí ká mọ́sálásí ọ̀dọ̀ owó tí mọ́sálásí àdúgbò ọba èèyàn gbọ́dọ̀ sọ fún wọn kórì rẹ̀ bó sọ wọn bá ṣe bẹ́ẹ̀ wọ́n sọ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó ṣe mídíà ẹ̀rí. àdébí sallallahu alaihi wa sallam fún ẹni yóò sọ bá kórì rẹ̀ ọlọ́wọ́ balẹ̀ méje tó ti kí rákà méjì ìyẹn rákà tàtọ́wà kó ń tọ́wọ́ dàbí ẹni kọ́ sẹ́rù dọ́mọ́ ni. nínú àwọn tí olórí ìlàdàpọ̀ lórí ẹ̀ òun náà ní kéèyàn lọ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba òkú òun náà ní fẹ́ hajj ẹnì kan máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà adúlá tó sọ hajj náà báyìí o àìníyẹ tó ti ní owó tó ìwé lè máa lọ lọ́dọọdún lọ́ba fẹ́ lọ́gẹ̀ lọ́kọ̀ lọ. mo ti máa ń wà lẹ́nu rẹ̀ gbogbo tó tí ọba ṣe tí ọba ti rí rí èrè ayé ìkẹ́ dáàbò kílèrè tó wọ́n rí bẹ́ẹ̀ tó bá kó mílíọ̀nù jáde àbójú mílíọ̀nù lọ kílèrè tó wọ́n rí bẹ́ẹ̀ torí nǹkẹ́ tó rí láyé ìdásẹ́ olú pàtàkì lọ́dọ̀ ọ̀sì ẹ̀ dáadáa bọ́dẹ̀ lórí kí ẹ lọ bẹ̀lẹ́ ọlọ́wọ́ bá òkú òkèrè anabi sallallahu alayhi wa sallam ó jẹ ní yóò dọba lọ sí hajj kò sì bàjẹ́ kọjáde kó tó tẹ láti ọlọ́wọ́ ọba tó ń tọ wọn bá padà wálé yóò padà gẹ́gẹ́ bí ọmọ tuntun bíyà rẹ fẹ́ bìrì anabi sallallahu alayhi wa sallam ó ní sẹ́ni hajj bí ẹ bá ṣe dáadáa bí irú eléyìí kò sẹ́sẹ̀ kan tí ó wà lórí ẹ̀jà lùjọ́ndọ̀ lọ nínú àwọn tí olórí ìdúnibí ládàpọ̀ lórí ẹ̀ òun náà ní àwọn iṣẹ́ dáadáa èyí tí ẹ bá ṣe láti gbà nínú ìjà tọba ti di alákọ̀ọ́kọ́ títí òfin fi tẹ̀. Adébí sallallahu alaihi wasallam ó ní kò sí àwọn ọjọ́ ayé kan. Ṣé kí kíyà ti ṣe olóore níbẹ̀ ọlọ́run ti fẹ̀ sí jùlọ fún àwọn ọjọ́ mẹ́wàá láti wọ́n nínú ìjà sí mẹ́wàá wọ́n nílò òjijì ọlọ́run. Bí ẹ bá wá jagun sójú ọ̀nà ọlọ́run àyàfi ẹni tó bá jáde ọgbẹ́ bí ẹ̀ jáde lọ́jà nípa mẹ́sì ti máa gbòòrò àti dúkìá ẹ̀ ọ̀wá kọ́ tẹ̀mí tẹ̀mí ọ̀bọ̀ ti dúkìá ti dúkìá ọ̀parẹ́ sọ̀rọ̀ nígbà yẹn ló tó rí dáadáa tó ṣe déédéé dáadáa bí ẹ bá ti lo ìjọ mẹ́wàá ìjà sí ẹ̀rí pàtẹ́lẹ́gbẹ́ àwọn dáadáa yìí èyí tó ti pé dáadáa ní ṣùgbọ́n àwọn tó wà lórí ẹ̀dẹ̀ òun náà ní ìfẹ́rẹ́

inú ìgbé ládàá pọ̀ lórí ẹ̀ òun ni kéèyàn jí olùmọ̀ kéèyàn lọ kọ́ ìmọ̀ ọlọ́wọ́ náà bó ni ó ti dà fáà tí ó fi di olùmọ̀ ládàá nílá lọ́wọ́ lórí ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti tẹ̀ ẹ́ rí ọlá ti fẹ́ fún olùmọ̀ lórí ẹ̀ tó fi bóun kẹ́ ń ṣèjọ kò dímọ̀ ń tiẹ̀ àwọn sọ̀sálà ní gẹ́gẹ́ bí ọlá mi mọ́lẹ̀ mi Ànábì ṣe rí lórí ẹni tó kéré jù nù yìí ẹ̀rí wọ́n ti ọlọ́run wá sọ ní pé ọ̀nàdájú ọlọ́run àtàwọn màláíkà rẹ̀ àtàwọn tó wà ní sẹ́lẹ̀ àtìlẹ̀ kódà nítorí kòkòrò àwúrè mi ti ń bẹ nínú ihò rẹ̀ nítorí ẹja nílárìbìtì gbogbo ọ̀pátá wọ́n máa sọ̀rọ̀ ìkẹ́ àánú aláàmú alẹ́mi náà ti kọ́yìn gbogbo ẹni tí bá ń káwọn èèyàn ní rere àwọn tí bá abúlé ẹni tí ń kó àwọn èèyàn ní rere. bákan nínú àwọn kẹta wọn máa wò mélòó wá nílé nílànà rẹ ti tóbi òní kéèyàn máa béèrè ìjẹ́rìí kó fẹ́ kúkú kọ́fẹ́ béèrè ẹ̀rí anábì ọlẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀sí máa mú dínkù àwọn ẹni tí wọ́n kúkú kódà ẹ má jẹ́ àgbàgbé o wípé nínú àwọn ẹni méje tí ó wà nínú bòjì ọlọ́wọ́ ọba subhanahu wa lọ́jọ́ tí ò ní sí bòjì kan àyàfi bòjì ọba àlèkè ọ̀la òun náà lẹ́nu nìkan tó ti ọba lóhùn nìkan àwọn abẹ́rẹ́ fi lè dà mí lójú ó ní ojú méjì kan bẹ̀ jò ojú tó sunkún nípa ọlọ́run òun lójú tó ṣe pé ń sọ àwọn èèyàn lójú ọ̀nà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹ̀rí nínú àwọn iṣẹ́ èyí tó ṣe fáwọn ọba àtìlẹ́ wa ni ìgbára ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala iṣẹ́ olóore ìyẹn lè wà lùjẹ́sẹ̀ ọ̀fẹ́ tí ní jìyà bákan náà tí ọgbẹ́ tara máa fi mẹ́jọ ẹ̀rí bákan náà ọba pípé kí òní fi dẹ́tà ìdè ọyẹ wa ti rúkìá fún mi eléyìí náà lè fa ẹ̀ṣẹ̀ tó tóbi gbáà ti fi wà lùtẹ́tẹ̀ láì ní níyà lọ́rùn ẹ̀rí àtẹ́bí sallallahu alaihi wasallam ó ní wọ́n bá sẹ́rí agogo ìjọ sí mi lójú oorun wọ́n fi wọ́n hẹ̀ mí ó ní wọ́n wá rí ìjọ ìrìn àtẹ́bí sallallahu alaihi wasallam òun rí bí àwọn seventy thousand mẹ́tẹ́sì wà àwọn seventy thousand yìí wọ́n wọ àlùjẹ́tẹ̀ láì ní wọ́n ní jìyà wọn làwọn làwọn ẹni yẹn àwọn sọláwà sàlàyé ẹ wípé àwọn ẹni tó ti fi wọn àmàdí farada èyí ti fi tọgbẹ bá ti mú wọn wọn asáré máa fi náà jò ẹni fáwọn làwọn bá kẹ sọ wípé àákìlù tẹwà àlìkẹyì oògùn tó kẹyì òun náà ní ìfi iná jù ọbẹ àwọn ẹni yẹn tara pàpà tètè máa fi náà jọgbẹ bákan náà ìwé ṣèṣe bẹ̀rẹ̀ sọgbẹ yẹn wá ṣerú kíyá fún mi bákan náà àwọn ẹni ìwé má bù mọ. kọ́ máa sọ a ọ bá gbọ́dọ̀ jẹ pákó lálẹ́ ọba jẹ pákó lálẹ́ ìyá rẹ̀ ọba kù májòkó di àrò àwọn ẹni yẹn ti bẹ́ẹ̀ àti kí ẹlẹ́dàá wọn ni wọ́n wá ń dára lé ẹ̀rí nínú àwọn kẹta wọn máa wọ pé ni ládàsí wà lórí ẹ̀ ṣùgbọ́n bá sàdọ́fà rẹ̀ ń wà ní wà lórí ẹ̀ òun lọ́rọ̀ la sọ yìí pé kò sí kan tọmọ mẹ́ta máa kú sì àwọn mẹ́ta tá a wá rí wọn ò tiẹ̀ ní ìbàlágà ara pẹ̀lú sábà bí àwọn ọmọ tó kú fún yẹn ọlọ́wọ́ bá ti máa fún ẹni yẹn wọ àlùjẹ́ náà nípasẹ̀ àánú rẹ̀ tó ṣe fún tó ṣe lórí wọn ẹ̀rí àwọn olóńgbò àti ibì kan wọn ò bá wọn bá wọn sì wá kọ lọ́jọ́ táwọn ti gbé wọn wọn ò sì kú wọn bá kó wọn lọ dúgbò wọn bá fi fi pa wọn olóńgbò àti làwọn eléyìí o kò rí bẹ́ẹ̀ o ọmọ tó ti kọ́ lọ́wọ́ bá sánà kálá yìí dẹ̀ ẹsẹ̀ bá máa wò ó dìrẹ kódà ká ti lójú ìjà ńlá sábà ìyẹn tó ń bẹ láwùjọ àìláàánú nìyẹn o wọ́n kó àwọn ẹni mẹ́wàá lẹ̀ báyìí wọ́n dẹ̀ ṣe iṣẹ́ abẹ fún àwọn ẹni mẹ́sàn gbogbo àwọn ẹni mẹ́sàn ti kú àwọn akọ òun náà wọ́n ní iṣẹ́ abẹ ẹsẹ̀ yìí náà abẹ ẹsẹ̀ ẹ̀ báwọn ẹni mẹ́sàn ló ti kú yìí eléyìí ọrùn lẹ̀ rọ́ọ̀sẹ̀ náà òun náà lọ ni á lọ sí o á sí o ìlànà lójú nìyẹn agbọ́dọ̀ gbìyànjú báyìí tí ó fi dojú kú gbogbo àwọn lọ́mọ lọ́dọ̀ àmọ́tẹ̀ ni wọ́n wa ẹ má jà lọ pé bí wọ́n bá kú ẹjọ́ kú jẹ́jẹ́ kó kú wọ́rọ́ ẹ dákun ẹ fi lẹ́gẹ̀rẹ́ ẹ rí sọlọ ó ní kò sí mùsùlùmí kan tọmọ máa kú kú níyì wọn ò bàlágà àti ọlọ́run fi sábà bí àwọn ọmọ yẹn mú pẹ̀lú èyí tó bá ṣẹlẹ̀ ládàbí wà lórí ẹ̀ ẹ̀rí àdébí sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba àdìgẹ́ lásán yìí pé tí mo bá tẹ ẹrú mi wò pẹ̀lú pé mo gba ojú rẹ̀ méjèèjì wọ́n dẹ̀ ti sùúrù ìyẹn ni pé kò rí ìdẹ́mọ́ kó tó wá ti sùúrù ọlọ́run ní máa tètè rọ́pò rẹ̀ fún àlùjẹ́ndà ẹ̀rí bákan náà kéèyàn pàǹkẹ́ẹ̀tì nítorí ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ládàá wà lórí ẹ̀rí làwọn olùkọ́ bá gbọ́ pé méjì lọ́rọ̀ ẹnì kan máa nìyí ilé òun lè fi ẹ̀wù ṣe rárá àtẹni tó ní opportunity tí ọ̀wá ṣe tàbí ọ̀gá alága ẹ̀tọ́ l'opportunity ni àdébí sallallahu alaihi wasallam ó ní àbíṣe òní pa kẹ́kẹ́ láti máa fi bẹ̀rù ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àyàfi kọ́lọ́wọ́ ọba àlejò ọlá fún ọ ní ohun tó ọba ní aramu lọ́rọ̀ jẹ́kù lálálẹ́ odò dé wàlláhi alálẹ́ odò láti máa bẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala fífi allahumma fini bi halalika ani haramik yọ yẹ kẹ́ni kọ̀ọ̀kan máa bẹ̀rẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ pé lọ́wọ́ bá máa fi ẹ̀tọ́ rẹ tóbi kó ní mi ìwọ rẹ ẹ rí nínú àwọn ṣé olóore àwa lè ó má ti tù wọn lọ́dọ̀ wa ládàá tóbi lórí ẹ̀ òun ni kéèyàn sẹ́nu ẹ̀ kéèyàn sọ ó sì sábẹ́ àfihàn lè rí àlùjẹ́sẹ̀ látara rẹ̀ adébí sallallahu alaihi wa sallam wọ́n ti dalẹ̀ ní náà tó fi yí pé yóò fún mi ní àgbọ̀ kẹ̀lé pé wọ́n sẹ́nu òun jọba jáde lẹ́nu yìí ní àzíkiri ni ẹ ẹ máa wo ìyá àtàlẹ́ àwọn ọmọ rẹ̀ múrò yẹn wa wọ́n ní láì ní iye ọdún déèzì kan sọ̀rọ̀ tí wọ́n lè béèrè lọ́wọ́ ẹ̀ báyìí kùránì

ẹni yóò tó bá lè sọ awọ ẹ tó ìgbé ojú ọba máa jáde láwọ ẹ rere ló máa jẹ ẹni yóò tó bá lè sọ abẹ tó ti pé ojú òbí abẹ rẹ sí ẹ̀tọ́ ní ọjẹ alùpùpùpùlá ni mo dẹ fi ẹni yẹn lọ́kàn balẹ̀ fi yọ wà lùjọ ní ọlọ ẹẹri bákan náà nínú kẹta wọn ní lákàtí pẹ̀lú ẹ ìlà dáadẹ tóbi lórí ẹ òun náà ní bí afẹ wọlé kádà kọ afẹ jẹun kádà kọ lọ ẹẹri àdébísọ lọ lọ àdùsálàmù tọ́wọ́ arẹ́ tí ọlọ́run tó wí gbólóhùn nígbà ọ̀fẹ́ wọlé yẹn ó wí gbólóhùn bísímìláhi wàlejìnà wà bísímìláhi kọ́rọ́jìnà wà álọ́lọ́hì rọ́bìnà táwa kálínà adúlá yóò ju ọ̀yẹ́ náà lọ ẹlòmíì họ́ fọ́ wọn àbí àfa ẹ dákun kí ni yorùbá rẹ yorùbá kí ló fẹ́ bí yorùbá ni bọ́ọ̀ bá lọ rí yorùbá yìí túmọ̀ nílé má kú lọ́dọ̀ ẹ̀ ẹlòmíì há ọkọ̀ bí odidi ìwé nílá má tutù wọn fi gbàjọ lẹ́lòmíì há ní sọ̀rọ̀ abáti adigun ọ̀ti kàdó àgbàgbà àbá ẹ̀dàkùn sí ẹ̀ lè sọ yorùbá rẹ̀ fún yẹn kéèyàn máa ta yorùbá rẹ̀ ẹ̀ rí adébí sọlọ lọ àlùfẹ́lá oníbẹ̀ẹ́dì kankan yín tọ́ba fẹ́ wọlé ẹ̀ tọ́ba ṣàdúrà yẹn tọ́ba fẹ́ jẹun tọ́ba pé bísímìláì ètò wa sọ̀tí wa alábàáràkà sí láàyè fẹ́ o ọwọ́ awí bísímìlá wọ́n ní àṣetá ni ọkọ̀ ẹ̀rí tó bá wọlé bí ọ̀dà kan ọlọ́run nígbà tó fẹ́ wọlé wọ́n ní ọ̀dà ṣe dání ọmọ àṣọ náà ní pé a ẹ̀yà ṣe dání ẹ̀ṣẹ̀ ní ibi dẹ́sùn lónìí ẹ̀rí. bákan náà tó bá tó bá fẹ́ wọlé àti tó bá fẹ́ jẹun tí ọ̀dà kan ọlọ́run ní ọ̀dà ṣe dání ọtún máa fáwọn yòókù rẹ̀ ní pé alẹ́ fílíbi dẹ́sùn ẹ̀ṣẹ̀ fílíbi dẹ́ jẹun ẹ̀rí nínú àwọn kẹta anabi sallallahu alayhi wa sallam wọn ni ẹni yóò dọba jẹun tọwọ́ àgùnfin alhamdulillahi alladhi at'amani hadha wa razaqanihi min ghayri hawlin minni wala quwwa. ẹ̀rí ó wí gbólóhùn yẹn alùpùpù sọlá sọ yìí pé wọ́n á sì forí gbogbo ẹ̀ṣẹ̀ tó ti tẹ́lẹ̀ wọ́n á forí ẹ̀ ọjẹ́ wọn dúpẹ́ fọlọ́hùn nìyẹn wọ́n tẹ̀ tó wọ́n á forí jẹ́ ọlọ́hùn. ẹ̀rí kódà bí yẹn bá wọ́n sọ aṣọ tuntun tó tó wá lè fẹ́ lọ ẹni bí ọwọ́ sọ wá pè kejì ẹ̀ wípé ọyá bá gbé bóòlù yá tọ́lẹ̀ wà jésù kẹfìlà ẹsẹ̀ fẹ́ kejì tọ́da báyìí àbí ọ̀dà tó ti gbára irú ẹni ẹni yìí ń bà dálà ní ọlọ́wọ́ bá ti kú fa tọ́lọ́wọ́ bá ní kẹlá sí òun ní yí padà sí àìnígbàgbọ́ yẹn bá sọ títún sọ bí ورزقنيه من غير حول مني ولا قوة tọ́ba lè fi gbólóhùn yẹn ọlọ́run tẹ̀sí máa forí ẹ̀sẹ̀ tó ti ṣáájú ọlọ́run máa forí ẹ̀sẹ̀ ẹ̀rí ẹni tó bá fẹ́ kí sí òun fún yẹ ẹni tó bá fẹ́ kí sí òun fún yẹ àwọn ọtẹ tó le ó sì fẹ́ rọrùn kí sẹ́yìn ọ̀rọ̀ ńlọ́run tó gẹ̀ẹ́sì sì máa rí sí bí irú sẹ́ẹ̀lì ọkọ wọ́n ní fàáfin náà rọ́jì ọlọ́run sẹ́lẹ̀ àdìhà ọlọ́ọ̀dì bàbá rẹ̀ léèrè yín àtẹ́bí sọ́lọ́lọ́ àtọ́lá pé ẹ bá wọ́ ọmọ ọ̀dọ̀ tí ọmọ rẹ̀ mi lọ́wọ́ lé ọkọ ẹ̀rí wọ́n lùdí ọlọ́run wá fún Fàtímà àtọkọ rẹ̀ yìí dé ẹjẹ́ ń tọ́ka yín méjèèjì tí mo tó lóore ju tẹ́ béèrè lọ sẹ́ni kọ̀ọ̀kan yín bá ti débi tí ó sún ẹ máa ti Allahu Akbar ẹ máa wí thirty four ẹ ti subhanallah thirty three alhamdulillah thirty ẹ̀rí ìyẹn lórí fún yín jọmọ ọ̀dọ̀ tẹ́ ń béèrè lọ ẹ sì máa lágbára àti ṣiṣẹ́ yẹn kò sì ní rẹ̀ yìí ẹ̀rí. bákẹ́lẹ́ lu gàdáwó yìí káàsì tó ti kó orí bọ́dẹ̀ tì wá bí òkéré torí àdánwò láéláé ní padà máa ń kẹ́lò míì sí tí ọba ṣàkíyèsí ohun tá à ń sọ yìí òun náà ní kéèyàn fẹ́ dọ́dọ̀ ara lé kéèyàn tẹ lọ́wọ́ kéèyàn ṣàdúrà nígbà tí ẹ bá fẹ́ dọ́dọ̀ ẹlẹ́tọ́ rẹ̀ àyè bẹ́ lọ́wọ́ yẹn wọn lè fi fitinẹ ọjọ́ ọ̀rọ̀ ayérayé sí yẹn máa yẹjú anabi sallallahu alaihi wasallam wọn lè tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí wọn lè gbégbà tó fẹ́ lọ bára alé rẹ̀ sí àṣekọ̀ àwọn akọ̀kí bisimilahi allahumma jannibi na shaitan wa jannibi shaitana mọ́ọ̀rọ̀ zakitana ẹ̀rí wọn lè tọ́ bí ebi àdúrà yẹn tọ́lọ́n bá kádàrà kọ́kọ́ jáde láti di oorun tí wọ́n sùn yẹn àṣedáàdì òní fara ọmọ yẹn láéláé àwọn olùmọ́gọ́gbé ọmọ yẹn òní síwí

wọ́n máa sọ fúru mi obìnrin yẹn pé ẹnu ọ̀nà tó bá wù ú nínú ọ̀nà àlùjẹ́sẹ̀ bíi mẹ́jọ òun ni kò sọ wọlé nínú ọ̀rọ̀ bíi sádùkù sọ́lájú sọ ó ní obìnrin yóò wù tó bá kú sínú ọkọ rẹ̀ sì kù sí yóò wà àlùjẹ́sẹ̀ ọlọ́run aqulu qawli hadha astaghfirullah li wa lakum wa li sa'iril muslimin استغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد فاتقوا الله يا عباد الله ومن أقوال وأفعال وردت فيها أجور عظيمة من أوارا àti ìṣe ẹbí ládàá tó tóbi ọwọ́ àlórí ẹ̀ ká má lérò pé ń dá òun náà ní ìmọ̀ àti dáadáa sí àti bàbá àti ìmọ̀ àdá mọ̀lẹ́bí pọ̀ ànábi sallallahu alaihi wasallam wọ́n ní ẹ̀rí ọdún ẹlẹ́dàá ńbẹ́mbí kéèyàn ẹ̀rí ọdún òbí rẹ̀ bákan náà nípa ìmọ̀ àdá mọ̀lẹ́bí pọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ẹni yóò tọ́ba fẹ́ kí arísìkí òun pọ̀ tó sì fẹ́ kẹ́ bí òun gùn kọ́ máa dá mọ̀lẹ́bí pọ̀ owó nìyẹn òun ni ìbá dá mọ̀lẹ́bí ati àti oògùn owó ẹ̀rí. bákan náà nínú àwọn kẹwàá yòówù ni ìbá ṣe tọ́jú ọmọ òrukàn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọlẹ́ni tí tọ́jú ọmọ òrukàn lálùjẹ́ náà lọ́ba wa pẹ̀lú òun ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ sọ̀kọ́lá wa nà ìkaárí àti kàfámẹ́là wípé ìyàtọ̀ tí ó kẹ́ láàrin èmi àti ẹ̀ òun lè tó ra ju ìka lọ. bákan náà nínú ẹ̀dá kí wáyé ẹ̀dá anábì sallallahu alaihi wasallam oníṣẹ́rí onígbàgbọ́ òdodo pẹ̀lú wà rere á di ipò ẹni tí ń fi gbogbo ọ̀sẹ̀ rẹ̀ gbáwẹ̀ tí ń fi gbogbo òru rẹ̀ ti nẹ́fìlà ẹ̀rí anábì sallallahu alaihi wasallam ọlọ́run fún yẹn ní ìkọkànlé wípé yẹn sì máa ní odidi ilé kan tó ga jù lálùjànnà ta ló àbí kéèyàn máa sàánú àwọn èèyàn kéèyàn láàánú àwọn èèyàn lójú àdébí sallallahu alaihi wasallam wọn lẹbi tọlọ wọn bá àdéhùn aláma sì kẹ rẹ nínú àwọn ẹrú rẹ wọn lẹbi bá máa sì kẹ àwọn èèyàn nípa bẹ́ẹ̀ ẹ sàánú àwọn ẹni tí ń bẹ lórílẹ̀ Ọlọ́run kan wà sọ mẹlẹ ọsàánú yìí nínú rẹ nǹkan o ń fẹ́ fúnra rẹ máa fẹ́ fọmọ nìkejì rẹ ẹsẹ rẹ tóbi bọ bákẹ́ anabi sallallahu alaihi wasallam wọn ti sẹyìn tìjú ní kí n mú kẹkẹ wájú rìn lọ àti pé tìjú ní nínú gbàgbọ́ lọ́wọ́ nínú àwọn kan tó yẹ pé kí n ní sùmọ̀ sáwà kó dẹ lómi ìdí ọba kọlù lórí fóònù ẹ fóònù ẹ lówó fún ìfá rẹ ju kó ti asàlámù àlékún lọ ẹ ló ẹ lówó níwọ̀n mùsùlùmí lọ́dún pé mùsùlùmí náà lẹni tó pè ó kó lè sọ pé asàlámù àlékún nínú àwọn ọ̀sẹ̀ dáadáa tó ìdílé téèyàn bá fi rí yàn kọ́dà arákùnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam ọwọ́ adé assalamu alaikum gbólóhùn tó wí nìyẹn ànẹ́bí sallallahu alaihi wasallam sọ fún àṣùrù ẹ́ ilá dábẹ́wàá ní bẹ́ẹ̀ nìyẹn lórí kó wí gbólóhùn assalamu alaikum ó ti ẹ̀rù ẹlòmíì lójú wàhálà yìí ṣe dání ni o ó rù ẹlòmíì lójú ó dá ẹlòmíì mi lórí pàtàkì ara ẹ̀ ọ ọ ọ tẹ̀ nílà ká ìfà bá rẹ ó tó bẹ̀ kọ́ máa ṣe sàlámà lẹ́kùn sí mi. ẹ rí wọn ní ẹni ẹ wí bẹ́ẹ̀ alùpùpù sàlámù sọ pé mẹ́wàá wọn lẹ́nu mi bá tó dé wọn bá sọ pé asalaamu alaykum wa rahmatulah ẹ rí òun fi kàdù ẹ alùpùpù sàlámù sọ yìí pé ìṣirò ládàá fẹ́ǹsì ní bẹ́ẹ̀ ẹlòmí bá tó dé ìyẹn bá sọ pé asalaamu alaykum wa rahmatulah wa barakatuh wọn lè wọ́n sọ ìpè táàtì ẹni pé táàtì dáadáa òun ní bẹ fún bó ṣe ṣe yẹn bákan nínú táwọn yìí kà sí òun náà ní ìbọn yẹn lọ́wọ́ bí yẹn bá ti pàdé yẹn kí yẹn bọ́ lọ́wọ́ ládé lẹ́yìn náà tóbi ẹ̀rí òjijì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní kò sí mùsùlùmí méjì tí wọ́n pàdé ara wọn tí wọ́n wá bá wọn ọlọ́run ọba àlejò ọládẹ́sì máa forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n kó tó di pé wọ́n á túká mẹ́ẹ̀ sùfàdùn.

bóyá kò sì rí yín ni oníkò kí àfikún la àkànjẹ́ ah, má kí ọ nínú rí ọ ó lè má rí ọ dáadáa ẹ̀rì àti wọ́n fẹ́ máa bàá jẹ́ níbi kan ẹ̀yẹ tó ṣe alẹ́bí sọlọ́lọ́ àtúnlá ó ní ẹni yòówù tó fi gbé láì bí ọmọlúwàbí ọmọ ìyá rẹ̀ tí wọ́n fẹ́ máa kọ́ tí wọ́n fẹ́ máa kẹ́nu bọ̀ ọ wá dá wọn padà lórí ẹ̀gbẹ́ má fi bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ó òun ní nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ̀ kí ẹ máa jókòó sí wọn lọ́rùn sọ́lá sọ yín pé àní ìwọ ò kọ́ máa wà pẹ̀lẹ́ ni tó o bá nífẹ̀ẹ́ pẹ̀lú sí ẹ tó o bá fẹ́rẹ̀ wá wà pẹ̀lú ẹ̀ ìbáṣọ bá fẹ́rẹ̀ àtẹ́bí ọlọ́run kó sì tẹ̀lé rẹ rọrùn fún wa bí ọ̀dẹ wa ti ti tó yẹn ẹ wà tìgbà tá àtẹ́bí ti lọ ìyẹn sì máa wà pẹ̀lú ẹ̀ níjọ́ gbẹ̀dà ẹ̀rí àfàwọ̀

àwọn èèyàn tẹ̀sí máa ní pékélé ní irúbi tó ń pè ní mímbàrí ìmọ́lẹ̀ wọn ò fi ṣe kódà àwọn àtẹ́bí ọlọ́run bá dúró wọn níjọ́ gbìyànjú àyàmọ̀ níbi tí wọ́n pàtàkì dé torí kí ni o wọ́n fẹ́rẹ̀ ara wọn nípa títóbi ọlọ́run ọba sùhánà kì í ṣe torí nǹkan kan kódà ọdún kúkú jẹ ni wájú wù wọn. bákan náà ìmọ̀ àṣàdúrà fún mùsùlùmí nígbà tí ò bá sí mbẹ́ tí ò sí mbẹ́ yàtọ̀ pé wa lówó ká fún yín kọ́ wá fún owó lẹ̀ báyìí ẹlòmíì bẹ́ẹ̀ ti ń ṣàdúrà láàrin bí ọgbọ̀n ṣẹ́jú wákàtí kan torí wẹ̀ sí fún rẹ̀ alọ́wọ́ sọ níbi gbígbé gbogbo ẹ̀ lẹ́bàá yọ padà fún pípé sí ọ ní rí jẹ à èmi yóò rí jẹ ngbọ wí wí wí wí ọgbà bẹ kí lóore ó yìí pé owó tó kó fún mi àní ń ṣe àdúrà yẹn tí ó kẹlẹ̀ ládàá ẹ rí kíyẹn fọmọ nìyẹn tó jẹ́ mùsùlùmí nígbà tí èèyàn orí àdúrà ti máa ń gbà ní o torí màláìka kan bẹ iṣẹ́ tọlọwọ bá nìkan lágbé fóun onígbèsè yẹn bí ẹ ti sàdúrà fọmọ ọyá rẹ tí ò sí mbẹ ohun tó wọn fẹ́ wàá sọ ń tiẹ̀ náà ní wípé áàdì àdúrà tó ṣe ọlọwọ gbà wọn lẹka bíi mísìlì déédéé irú dáadáa tó fẹ́ fún yẹn ọmọ ajẹ tiẹ̀ náà irú nǹkan bá sọ̀rọ̀ yìí ọlọ́wọ́ máa sọ wọn lágbájá sílẹ̀ sọ bẹ́ẹ̀ ẹlòmíràn sọ pé àtàwọn alẹ́ ah, kí ni gbogbo wàhálà rẹ̀ wọ́n sábẹ̀ sàmì iṣẹ́ ọlọ́wọ́ bá dẹ̀ tura jẹ́jẹ́ torí wọn lẹ́ka yẹ ọ̀gá bí iṣẹ́ tọ́lọ́wọ́ bá dẹ̀ ẹ̀mọ̀ kọ́lọ́wọ́ bá dé ó ti múrò yìí wá pé àwọn ènìyàn láyé mẹ amọ́rọ̀ ọ̀hún wọ̀ yẹ fàálù lẹ́wọ̀ yìí pẹ̀lú àtẹ́kọ́lọ́wọ́ ti pa oúnjẹ bá dúró sábà ó ti sọ fún wọn náà náà ìbá ọlọ́run ti máa kọ dáadáa fún yẹn pẹ̀lú kọ̀ọ̀kan náà yẹn fẹ́ràn wá foríjì fún nínú kẹta wo yẹn tó kà sí òun ni pé ká rí gbòǹgbò àdígbò àdẹ́kù àbí ohun tó lè sin yẹn ní sùtá lójú ọ̀nà ká mo kú ò ilé yẹn náà àwọn ọ̀sẹ̀ tó yẹ pé iṣẹ́ kékeré kò lè gba ẹ lásìkò púpọ̀ ṣùgbọ́n àti ká lè jẹ́ ọ lè wà lórí ọ̀kadà fún ìgbà tí pàṣẹ sọ̀kalẹ̀ yìí tí mo ní ìyẹn lè di kíní yẹn ọlọ́run sì lè sọ ìbò ní àdísù táyẹ fún yẹn títí dìgbà tó fi padà fi yẹn létí irú ẹ̀ máa ń tilẹ̀ dára pé àìwá ní iye ti kọjá jọ ní ọkọjá kò ní sí wàhálà ìgbà tí ọba wa padà yá bá iye kẹkẹ torí ó ní tí ń yí ipò bọ́bá bọ́ sẹ́gbẹ́ yàrá tó bọ́ sẹ́gbẹ́ torí kí ni o torí kí kan tó bá gé ni gé kó lójú ọ̀nà wọ́n fẹ́ máa kó sábàwìn yẹn ń bá lọ ọmọ kó lọ́nà ẹ̀rí bákan náà ló kẹta àwọn èèkà ìlàdá wà lórí ẹ̀ à ń sọ̀sọ́ láǹsọ yìí pé àní mò ń fún ní àgbéyẹlé ipò tó máa rí odidi ilé kan láàrin àlùjẹ́nà ẹnì yóò tó bá pa fanfa sí àti kò kí mùsùlùmí máa àfàájì lọ́dọ̀ ọba ti rẹ́ nìkan tó ti tẹ̀sẹ̀ ní gbòdòdò mọ orí ogun mọ mọ ọgbọ̀n yóò ti wo orí ogun òun ọ̀kẹ́ ń darẹ̀ láàbù lábẹ́ wá ìtọ́jú omi sẹ́ra báwo lè dánú àbí kó lè kó ọ̀nà ẹ̀ lọ́ba ayọ̀ alágídí àníkèdè yìí náà ni ọ̀ sáré lẹ̀ ẹ̀rí àrùn ni mò ń fi lọ́kẹ̀ balẹ̀ fún tòun máa ní odidi ilé kan láàrin àlùjẹ́nà ẹni yóò tọ́ bá pa pàǹpà tí kó dà bọ́jà sí kò tọ́ ní sọ àní yóò tún ẹnì yóò tó bá pa irọ́ jù kó dàbí sáwàdà ẹlòmíì máa ń fi irọ́ sáwàdà ń sùn irú ẹ̀ làwọn òkú òtẹ́ máa ń wù àwọn eléré orí ìtàgé ẹ lè máa parọ́ eléré orí ìtàgé ọ̀dá o wọ́n láwọn pé àwọn tí wọ́n náà rí ìdìbò yẹn ọ̀ wá rí nǹkan mi lọ́ kọ́ ní sùkú jùlọ àmì yẹn lọ ife irọ́ ni àwọn akẹ́kọ̀ọ́ máa ń fi irọ́ sáwẹ́wà ni ẹ̀rẹ́ àwùjọsọ̀lá ni ẹni ọba parọ́ sí kó dàbí ń sáwàdà òun fẹ́ ni ẹ lọ́kẹ̀ balẹ̀ tó dídí ilé lọ́dẹ̀ nínú àwọn dáadáa tí ládàá rẹ tóbi òun ni máa gé bínú mi Ànábì sallallahu alaihi wasallam pé ẹni tí bínú bá bẹ lára rẹ tó sì lágbára àti lò ọwọ́ apá ìbínú yẹn kò bínú mọ́ ó lè fa ẹni ẹ̀yà ó lè ṣe é tìbá láti bo kò sì padà sí bẹ́ẹ̀ fún ma ó lè jẹ́ ìyàwó ẹ̀ ó lè jẹ́ ọmọ ẹ̀ ó lè jẹ́ nìkan tó kéré sí. wọ́n lọ́wọ́ ọba àlejò ọlọ́wọ́ àti ẹni ẹ̀ ń jọ̀gbìn lálọ́ ẹ̀yà rọ̀ nítorí gbogbo ayé ọlọ́wọ́ wa sá alẹ́ sáré náà ọmọbìnrin ẹlẹ́yin tó gẹ́sẹ̀ lọ́fẹ́ bẹ́ẹ̀ fún mi ìtọ́ bá ẹ̀rí bákan náà kí wọ́n máa sọ̀rọ̀ nípa ìyẹn dàpọ̀ ẹja sí dáadáa kó tó di bá kò láyé ká sí dáadáa tí wọ́n fi lè sọ dáadáa ń pa wa wọ́n là ń sọ sọ́lá ń kọjá lára jẹ̀nẹ́sà kan wọ́n wí dáadáa nípa rẹ̀ ń sọ sọ́lá ń sọ pé wọ́n jẹ̀nẹ́sà wọ́n tún kọjá lára jẹ̀nẹ́sà mi ò kú mi wọ́n sọ àìdá nípa rẹ̀ ń sọ sọ pé wọ́n jẹ̀nẹ́sà wọ́n á ní kí ni sọ níbẹ̀ ẹ̀ tó ń sọ dáadáa nípa ẹ̀yẹn dẹ́dẹ́ ni kó wà lùjẹ́ náà ẹ̀ tó ń sọ lábúrú ń pa rẹ̀ yẹn dẹ́dẹ́ ni kí irúfẹ́ níbẹ̀ náà. tọ́lẹ̀ yìí náà nìyí o antum shuhada allahi fil ard ẹ̀yin ni olùsẹ̀rí ọlọ́ọ̀ba lórílẹ̀ bákan náà nínú àwọn ọ̀sẹ̀ tó ti fi ládàá rẹ̀ tóbi òun náà ni kí yẹn máa gbé kó fún mi ní ẹnìkan wá bá yẹn tó àti wà ń dún ọ lẹ́nu yẹn ọyà ọmọ bá bá fún kiri báyìí wá wà nínú ìṣòro tí yẹn ti rọrùn àyè bẹ́ẹ̀ kọ́ ẹni yẹn ń fáàbù kí yẹn bó láti rí kí yẹn tó bá wó lẹ̀ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹni yóò tọ́ bí gbé ìbànújẹ́ kan kó nínú ìbànújẹ́ ayé yìí kó fún nígbà ọlọ́run máa gbé odidi kan kó fún un nínú àwọn tí máa ń bẹ́jọ́ ẹni ọba sì rọrùn fẹ́ni tí mú láyé ọlọ́run máa sì rọrùn fún un láyé àti ẹni ọba wa bọ mùsùlùmí láti rí ọmọ máa bọ náà láti rí láyà àti lọ́rùn ọdọ ọdẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí gbèsè yàpá má wì má wì àbí àbọ Ọlọ́run ọba lọwa ọkẹ bí ká ọmọ mi ti ń ṣe pàlàpàlà mọbìlì báyìí kò ní ìdìbò sọnà kí lè àpàdé tàbẹ lónìí ní ìgbà wa náà bẹ́ẹ̀ sọ fún yìí tọ́ba yìí fẹ́ẹ́ kéèsì níyàwó ẹ kí lágbèrè ló léde wa òun ní kóbìnrin ó kéjú àti kí wọ́n bá ipa lára rẹ̀ nígbà tí yẹn bá ti palapala ṣùgbọ́n obìnrin ò kéjú wọn ò bá pa lára rẹ̀ ọ̀nà ọ̀fẹ́jọ́ sùn wọ́n wọlé wọ́n jáde ni tó ìdágbèrè ló orílẹ̀-èdè wa tó ẹni náà wá ságbèrè pé wọ́n kẹ̀sí ká mú báyìí tí sọ ọmọ ọba sọ fáwọn àyókù yẹn kí láǹfààní náà wà mẹ́ ẹni yẹn wà lábẹ́ àpò ọlọ́run bákan lóòótọ́ kò sí jìyà tó rí láàrin bíbá ìtorí wọn ò lò fi ẹ̀sìn lórílẹ̀ nàìjíríà ṣùgbọ́n pàṣẹ ní ọlọ́wọ́ bò tó sí adé àbọ̀ ọlọ́wọ́ lẹ́nu yẹn wa. bó bá jẹ́ tó ti níyàwó ẹ̀wẹ̀ bọ́ ọba n'oge lọ òwì káàkiri kò máa ń fà ní kẹ̀kẹ́ wa. tọ́lá ká lọ bá lẹ̀ fa ní àdá gbogbo eléyìí á gbọ̀ yín kíkẹ́ ni yóò tọ́ bá mùsùlùmí nǹkan fẹ́ há oṣù tójú ọ̀gágádé ìyẹn wá dé pé ẹ ti bò yẹn láti rí ọlọ́wọ́ bá ti máa bọ ẹni yẹn náà láti rí láyé àti lọ́rùn ẹ̀rí. bákan náà ẹni tó bá já sí pọ́ọ̀rù ní agbèyẹlé rẹ̀ tó ń tọ́ owó sì máa rọrọ̀ lẹ́nu gbogbo alábọ̀rẹ̀ ọlọ́wọ́ òjì ọjọ́ ọlọ́wọ́ wa padà kó tọ̀hún láyé kódà òun kẹrin ọmọ àbọ̀ fún òun nídìí rẹ̀ ẹ̀rí. bákan náà nínú àwọn nǹkan tó lè fa ẹ̀sẹ̀ tó ti fún yẹn àti díẹ̀ òun ni kéèyàn máa ṣe dọ́gba kéèyàn lo àsìkò ewé dáadáa bákan náà kẹ́mi ẹ máa rọ̀ mọ́ mọ́sálásí ẹ má jà gbàgbé àdìsí àwọn ẹni méje táwọn sọ̀tẹ́lá sọ pé wọ́n á wà ní abẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àti bòjì ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó jẹ́ alákòóso tí ń ṣe dọ́gba ẹni àkọ́kọ́ nìyẹn ẹni kejì òun ni ọ̀dọ́ òyìnbó dàgbà lórí ìbá àtijọ́ sí fọlọ́run ẹnì kẹta òun lẹ́nu tó ti fẹ́ mi rẹ̀ sáà ń so pọ̀ mọ́sálásí gbogbo ìgbà ni bá a ti ń kíjú máa yìí yóò ti tún máa wà lẹ́yìn ẹ̀mí gbòòrò àlásàrè oṣù náà ẹ̀rí ẹni tó tún tẹ̀lé lọ́jọ́ nìkẹrin òun làwọn ẹni méjì tó fẹ́ra wọn pa tọ́lọ́wọ́n náà kójọ lórí ẹ̀ gba wọn ó tún ká nípa tọ́lọ́wọ́n ọba náà ẹnì karùn òun lẹ́nu tó ṣe wípé obìnrin tó rẹwà tó ní dúkìá ó pè é ní kò ń fẹ́lẹ́ pé kó á bò ó ṣèṣekúṣe wọ́n dẹ̀ fún òun bẹ̀rù ọlọ́wọ́n ọba ó fi lẹ̀ sí ẹ̀wà rí ẹnì kẹfà ẹnì káwọn fẹ́ yìí tóbi láàárọ̀ ọ̀rọ̀rùn láti rí bẹ́ẹ̀ ni ni tí ó jìyà á ti wàhálà kó tó rí àjẹ ẹ̀ na bákẹ́lẹ́ ẹnì kẹfà òun yi tó ṣe yí pé ọwọ́ rẹ̀ ọ̀tún ṣe sádákà ọwọ́ òsì òsì mọ́ tọ́tún náà ibi tó ni àti kò padà rí ojú ọ̀jẹ̀ gbogbo súlẹ̀ náà mọ́ pọ̀ súlẹ̀ nísun bá bọ̀ wá irú eléyìí agbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀rẹ́ ní keje òun ẹ̀tún ti kọ́ rẹ́sì ọlọ́run lóhùn nìkan mo sì bẹ̀rẹ̀ sí ní dami lójú nìyẹn bákan náà atúmọ̀dọ̀ torí mọ́ ìmọ̀ àwọn àforíjì ọlọ́run ọba subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam wọn ni ẹni yóò tọ́ bá tẹ́ra mọ́ ìmọ̀ àwọn àforíjì nǹkan tó dẹ̀ fún náà rẹ̀ arọ́ ní àbáyọ gbogbo ọlọ́run bẹ́ẹ̀ sì máa pèsè àdìsíkì fún lọ́nà tí ò lérò ẹ̀rí kélé ìdílé ní ọ̀rọ̀ lọ kó sọ fún kọ́láàjì àdéhùn lọ bá kẹ́ńdọ̀ àwọn ẹni ìsáájú ẹnìkan ló wọ ọ̀rọ̀ ọmọ mi wọ́n ní máa lọ wá foríjì ọlọ́run à ìyẹn ní ẹwà o wọ́n ní ọ̀rọ̀ ọmọ mi ẹni máa lọ wá foríjì ọlọ́run ní bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀hánì wọ̀tá alákọ̀ọ́kọ́ bá tó lóògùn kọ́ ìgbàlódé tọmọ kẹ wá foríjì yìí bá mi yìí aláforíjì ti foríjì yìí yóò lè sàmà ìkó jọ fún yìí wọ́n bí ni wọ́n bá dé kódà ọlọ́wọ́ bó kí dúkìá yìí pọ̀ ọmọ yìí lẹ́sìn máa pọ̀ wọ́n yẹ wọ́n yẹ ẹ yóò ti jáde dáadáa àti pé ti ń agbọ́dọ̀ wá foríjì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àǹbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala اللهم يسر ولا تعسر علينا وأمن ولا تخوفنا ونجنا ولا تهلكنا يا رب العالمين يا أرحم الراحمين اللهم تقص لك فواه دعوة سيولوري táwọn wí láti fi ọ̀sẹ̀ tó lọ títí dòní sákòjì ọ̀rọ̀ wa lọ́rùn ọlọ́run sì rọrùn fún aláyé wa nígbà sákòmájà ọmọ sòrò ṣe rọrùn fún wa kí ìjọsìn rẹ kó fi lè rọ̀ wá lọ́rùn ọlọ́run wá sí wa lọ́kàn balẹ̀ o ọlọ́run dákun làwa ń lò fáyín kékeré àtẹni olówó ló wa àtẹni tí olówó ọ̀sẹ̀ ń tọ́kẹ̀ rẹ balẹ̀ mọ́ lọ́tún lọ́sì ni wọ́n ti ń já sọ́ọ̀bù wọ́n fọ́lé wọ́n wá ń tò subhanallah ẹ̀rí gbé lágbára òsì fọ́kẹ̀ balẹ̀ orílẹ̀-èdè ọlọ́run dákun sí wa lọ́kàn balẹ̀ o má jẹ́ àmọ̀ fàyà o ọlọ́run dákun làwa pẹ̀lú àwọn ẹni tó ń lá ọlọ́run dákun ajá parẹ́ pẹ̀lú àwọn ẹni tó ń parun ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún wa ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún wa lórí gbogbo alámọ̀rí wa gbogbo ọlọ́run dákun ṣàpọ́nlé wa má yẹ fẹ́rẹ́ wa o gbogbo àwa tá a gbà fà tá a ń sin lọ́wọ́ ọba ọlọ́run adáwọ̀ tí ó di bá wa tí ó di wa gbàgbọ́ lọ ọlọ́run dákun ṣe sùúrù ọlọ́run dákun ṣàtìlẹ́yìn fún wa má dojú ti wa o ọlọ́run dákun yọ́nú sí wa o ọlọ́run má bínú sí wa o gbogbo àwọn kẹtọ́ wa ṣe nídẹ̀ẹ́ra fún wa ọlọ́run dákun má fi dá wa lára o.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

قوموا إلى صلاتكم ورحمكم الله تعالى